ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ẹ káàbọ̀ sí Mashola Gist TV o ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ gist tèmi tá a gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n lọ ti kó àwọn security mẹ́rin wọ́n ní kán máa ṣọ́ ilé Queen Naomi tó wà lákùrẹ́ o wọ́n ní wọ́n ní anybody tán bá rí tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ níwájú ilé wọn kan gbé o wọ́n ní àwọn ò fẹ́ rí arákùnrin tó wá láti tó wá láti Canada tó wá ń propose síyàwó àwọn wọ́n láwọn ò fìyàwó àwọn bá èèyàn ṣeré o wọ́n nítorí pé àwọn ò fi divorce paper hàn anybody páwọn ti divorce Queen Naomi wọ́n ní ìyàwó àwọn tó jẹ́ pé ó ń múnú àwọn dùn ní Queen Naomi kéèyàn kankan kó má wàá kó má wàá da gàrí sí ẹ̀hún aṣọ àlà wọn o Wọn ní so Wọn ní kóníkàlùkù gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń ta kẹ́ ẹ jókòó ara yín jẹ́ kẹ́ ẹ má sùn mọ́ ìyàwó àwọn o wọn láwọn ò fi ìyàwó àwọn bá anybody ṣeré o wọn ní ẹni tó ń wá ojú àwọn òun ló máa súnmọ́ pé Naomi o ẹ̀yin èèyàn ẹ̀rí pé yìí bàbá wa adéyẹyè wọ́n bínú gan ni o wọ́n bínú gan sí ọkùnrin yìí tó wá ń propose tó lóun fẹ́ fẹ́ Queen Naomi tó wá propose sí Queen Naomi wọ́n bínú gan sí ni o wọ́n ní kí ọkùnrin yẹn má try ẹ̀ wọ́n ní kó má try ẹ̀ láti súnmọ́ ọ̀dọ̀ Queen Naomi àfi tó bá ń wá wàhálà o àfi tó bá ń wá bìlì sí o wọ́n ní àwọn ò Queen Naomi bá anybody ṣeré o ẹ̀yin èèyàn lè rí pé ìtúlágbà. ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí sí tòní. Mashola Gist TV ń Mashola Gist TV ń kí yín adúpẹ́ dá Mashola Gist TV ń Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abámigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abámiran gbogbo yín lọ́wọ́ lọ́wọ́ òkè òkè ni ọlá á máa lọ o ò ní lọ ìsàlẹ̀ láìláì. ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí ni àwọn ò fẹ́ rí anybody láti ta fẹ́lẹ́fẹ́lẹ́ níwájú ilé ìyàwó àwọn wọ́n ní àwọn ò fi ìyàwó àwọn bá anybody ṣeré o bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin yìí wá láti Canada wọ́n ní ọmọ prophetess yẹn ni wọ́n ní ìgbà tí wọ́n dé wọ́n mú ríǹgì wá láti wá propose sí Queen Naomi wọ́n ní Queen Naomi ò gbà láti gba ríǹgì yẹn wọ́n ní ríǹgì yẹn jábọ́ wọ́n ní in àwọn àtàwọn fámìlì wọn ganan jọ wà so bí a ṣe gbọ́ ọ wọ́n ní um, kábíyèsí wọ́n nígbà tí wọ́n gbọ́rọ̀ yìí wọ́n ní ṣe ni wọ́n lọ kó àwọn guards mẹ́rin ipe kan máa ṣọ́ ilé Queen Naomi o ipe kí wọ́n máa ṣọ́ ilé Queen Naomi ní Àkúrẹ́ o ipe àwọn ò fẹ́ rí anybody àwọn ò fẹ́ rí anybody tó máa wá sí ibẹ̀ láti wá ta fèlèfèlè sí ilé wọn ẹ̀yin èèyàn lé wọ́n ní anybody tó bá wá síbẹ̀ kan gbé wọn ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé kábíyèsí wọ́n rí lì nífẹ̀ẹ́ Queen Naomi ni wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá kábíyèsí ní àwọn ò fi ìyàwó àwọn bá anybody ṣeré ipe anybody tán bá rí níwájú ilé wọn tó ta fèlèfèlè déwájú ilé wọn torí bí a ṣe gbọ́ wọn ní arákùnrin máa ń wá sí ilé wọn tó wà lákùrẹ́ wọn ní ọ̀rẹ́ ni wọn wọn nígbà tí ó wáyá ló wá bẹ̀rẹ̀ sí propose sí Queen Naomi kábíyèsí ní àwọn ò tiẹ̀ gbà. E torí bá a ṣe gbọ́ nìsín wọ́n ní kábíyèsí ti lọ ra mi ipe kábíyèsí ní kí Queen Naomi move lọ sí ilé mi tí wọ́n rà ipe ibẹ̀ a á safe fún Queen Naomi ipa wọn ò lè lajú àwọn sílẹ̀ kéèyàn kan wá lọ da epo sí aṣọ àlà wọn ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtúlágbára gist ta gbọ́ níta ní ká mú wá fún yín right now wọ́n ní wọ́n ti kó security mẹ́rin síwájú ilé wọn wípé kán máa ṣọ́ anybody tó bá ta fèlèfèlè débẹ̀ so mo ní kí n mú update wá fún yín ni ọlọ́run elédùnmarè á ran gbogbo yín lọ́wọ́ o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share mo appreciate everybody àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ẹ ṣé mo dúpẹ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé o please share this video like and subscribe god bless you all.